ẹ̀yìn wọn wọ́n lè dákun ẹ bá wọn tàn mọ́lẹ̀ níwọ̀nba sí ilé yìí wọ́n ní tó tún wáṣà ń káyé ni pé ọ̀fẹ́ ìtijọ́ jímọ̀ kan tí ẹlòmíràn ní múyàn kan wá pé ó fẹ́ gba ìsìláàmù táwọn bá lọ kí jùmọ̀ ní mọ́sálásí táwọn sọ yìí wọ́n lè dákun jẹ́ àwọn tó ń gba ìsìláàmù lára wọn yìí tí èèyàn kà wọ́n fún náà pé òun sì gba ìsìláàmù ìlọ́kùn wọn fẹ́ wọn. náà alhamdulillah salatu ala rasulillah àwọn tó ń pè ní ahmadiyya wọ́n tún pè wọ́n ní ẹ̀lẹ́kọ́ alqadiyaniya àtibá gulam ahmed ẹ̀lẹ́kọ́ alqadiyani albakistani awul hindi arákùnrin ọ̀dà kápẹ́ dọ́rọ̀ arákùnrin àwọn náà ní ahmadiyya gan. àwọn ahmadiyya àwọn làwọn tí wọ́n láwọn ń tẹ̀lé gulam ahmad mizar gulam mizar ahmad aw mizar gulam ahmad ọkùnrin kan ni tí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ nínú àwọn ọ̀daràn tí wọ́n lo ayé òun náà lọkùnrin ní nǹkan bíi bóyá gbogbo ìgbésí ayé rẹ̀ náà kò tí ju bí hundred years ago lọ àbí kọ́ má tó bẹ́ẹ̀ nineteen twenty tí dé nineteen forty something àbí nineteen kìíní kan bóyá forty something àbí nǹkan ló ló padà hálà kò tí ó jù báyẹn gan lọ ó jù báyẹn lọ. arákùnrin yìí àwọn òyìnbó ló tírénì rẹ̀ ìgbẹ̀yìn ayé ẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn ó kílèmù anubuwa ó là nábì ọlọ́run bá lòun ó sì bẹ̀rẹ̀ sí yọwọ́kọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí yọwọ́kọ́wọ́ ó láwọn àwé tó kọ ó láwọn òròrí tó gbé kalẹ̀ ṣùgbọ́n sọmárì lórí ọ̀rọ̀ rẹ̀ ni pé èyí tó burú jù òun náà ni ìdíáhùhù lẹ́nàbò wà ó kílìm nípa nábì ọlọ́run lòun ó sì rí ìkúnlọ́wọ́ lọ́dọ̀ àwọn bani israẹla àwọn òyìnbó láti London torí pé gbogbo ọ̀nà táwọn yẹn tún fi ti ìsìláàmù wò ni wọ́n ń sá ó láwọn ròrí burúkú tó pọ̀ ara rẹ̀ ni pé la yarawna al-jihada fi sabilillah àwọn kankan bẹ tó wà ní islam tí wọn tí wọn ní kò sí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní islam ara rẹ̀ ni pé kò sí ti ń jẹ́ jihad torí wọ́n mọ̀ wípé àwọn tó spọ́nṣọ̀ rẹ̀ tán kóró yìí tí wọ́n kó sí lọ́wọ́ wọ́n gbà wípé nínú nǹkan tí ó lè fi ìsìláàmù lè fi fọ́nká òun náà ní kí ni aljihadu fi sabilillah ó láwọn lórí yẹba ṣe sọ àmì tó burú jù ń bẹ òun náà ní pé ó là nábìlì òun yàtọ̀ sí yẹn wọ́n ní àwọn tahrifat lè ááyè al-Qur'an wọ́n yí oríṣiríṣi nípa àwọn àyà al-Qur'an pápá jùlọ gbogbo àwọn àyà tó ní ṣe pẹ̀lú Nabiyullahi Isa alayhi salam kéde owó àyà o torí pé tẹ bá rí Ahmadi al tí máa ń ka al báyìí àbí nǹkan àbí tí ò bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn àdìsọ́kàn wọn àkídà wọn ẹ ní mà ẹ mà rò pé mashallah à ẹnìyẹn súnà yẹ o ẹ ti sì èyí ti èyí ti sì sọ nípa rẹ̀ àmọ́ anything tó ní ṣe pẹ̀lú ìgbẹ̀yìn tó ń ṣe àwùjọ ṣẹlá muhammadu anabi gbẹ̀yìn àbí tó ní ṣe pẹ̀lú rọ́pùn ìsá ilẹ̀ sàmà àbí wípé ìsá yìí sì kú ọlọ́run ọba ó gbé lọ sí sàmà àti gbogbo àwọn ayat àbáwọn àhàdí kànáàbì ní lánàbí yá yóò jáde sàlàtúnà. كذاب aw ثلاثون كذابون àwọn tí ò ní less than thirty ni wọ́n wọ́n dé nígbẹ̀yìn ayé wọ́n máa kílèmù já ànábì ọ̀rọ̀ ànábì ní ẹ ṣọ́ra fún wọn o gbogbo wọn bàbá ńlá òkúrọ ni wọn gbogbo eléyìí wọn ò gbà àti àwọn kan tó jọ bẹ́ẹ̀ ṣẹwàá rí kò rújú wípé gbogbo ọkùnrin yìí sọ́npẹ̀ ní nizar gulam ahmadi àti gbogbo àwọn tó tẹ̀lé léṣu bí mùsùlùmí wọ́n yìí ṣe mùsùlùmí o wọ́n yìí ṣe mùsùlùmí tí yẹn báyìí dá wọn mọ̀ àbí yẹn mọ ààyè wọn kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kò ṣe sọ́lá lẹ́yìn wọn kò kírun lẹ́yìn wọn. ìwọ ni لأن صلاته باطلة فمن لم تصح صلاته لنفسه فلا يس فلا تصح لغيره ẹni tó ṣe gbogbo nǹkan bá kí fún rẹ̀ kò nírun ẹni tí ò nírun definitely kò lè nírun fún ẹni tó kí lẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó bá yẹn ní ìbàdí sọ́kàn yìí. ṣe rí ọ̀rọ̀ wọn ńlá yìí láwùjọ torí wípé bí ẹ bá ṣe sọ kódà wọ́n ní àwọn àkọsílẹ̀ tó fi tú alukur'an wọ́n ní translated quran tiwọn especially in english wọ́n láwọn àwé tán publish tán sì fi ń da àwọn mùsùlùmí lórí ṣùgbọ́n o gbogbo ẹni tó bá fi lọ kó sí agbani wọn ibùdó wọn kò lè jẹ́ mùsùlùmí o pẹ̀lú àdìsọ́kàn yìí ó ṣeéṣe kẹlùmí ọ̀bára ẹ̀ ládùúgbò tó ẹ wọ́n wà bóyá ó ń kírun lẹ́yìn wọn láì mà tí ò bá mà tó ń rò pé kí n náà ṣe àmúhùn ọ̀ láti sọ́kàn yìí ní kété tàmá ti ta lólobó kí ni ó ṣe yọ jàpọ̀ mbẹ́ hmm. ní kété a àdìsọ́kàn wọn rè gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè ní tí wọ́n gbàgbọ́ rè nkankan ọ̀rọ̀ tí ẹnì tí wọ́n sọ pé kò síjọ́ jimá kan tó ń kì àfi kó má ẹnìkan wá pé ẹnìkan tó gba ìsìlámù ṣé ìsìlámù nù àbọ̀gbà kófúrú. ó kú min kufuri ila kufur hmm. ó dàbí ẹlòmíín náà wọn ni ẹnìkan ó di kíní kan ó di mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn rọ́fíwọ̀ hmm. àwọn awọn àwọn táwọn náà ní àwọn àdìsọ́kàn burúkú èyí wọ́n lọ sọ pé gba mùsùlùmí kí ni so náà ni irú àwọn èèyàn báyìí àwọn náà wọn à ń kírun lẹ́yìn mùsùlùmí o wọn ì kírun lẹ́yìn mùsùlùmí wọn ò sì ní gbà kí mùsùlùmí ó lìdí àwọn wọn ò ní gbà ìyá bẹ́ẹ̀ wọn yà ní kí ni àwọn ìdùn fẹ́ ṣe tẹ̀pẹ́yà bí àwọn àwọn rọ́fílọ̀ òun lè kí kọ́lọ̀ tún kí àwọn àwọn ètò sábà ṣe bẹ́ẹ̀ wọ́n dùn wọn lé ní wọn ò tẹ́ nígbà kẹ́ lìdí àwọn tó bá ti ń rí bẹ́ẹ̀ ẹ̀rí ọ̀kan náà àwọn ìyá wa kan ọlọ ṣiṣẹ́ ń bì kan iṣẹ́ tó gbajúmọ̀ yìí mo mo mo kókọ bẹ̀ ní Kwara State yìí náà wọ́n kún bẹ́ẹ̀ torí pé inú àwọn ṣe wọn ni pé wọ́n tún máa ń fara wọn máa ń fara wọn sí àwọn sámáyé wà láàyè kan wọ́n fara wọn síbẹ̀ sẹ́ni yẹn náà ẹni tí ó mọ̀ fún mọ́ọ̀tì nípa ẹ̀sìn náà ni ó kọ́ sáà kí wọ́n sọ fún àwọn amadíyà kankan ó sàmọ̀ wípé wọ́n kún bẹ̀rẹ̀ ó ní òun kọ́kọ́ máa observe níjọ́ tó ń bá tẹ̀sí tó báyìí kóun ló kọ́ dé mọ́sálásí tó máa yọjú báyìí tó máa rí kóun lòun ò ní kí lẹ́yìn o despite the fact pé kéde pé òun dá wọn mọ́ o pé normally òun dẹ̀ máa ń kí lẹ́yìn wọn ó sàmọ̀ wípé kí ṣẹlẹ̀ bí à ṣé a mọ̀ ṣé ó yọ òun lọ ni at least òun náà òun náà ha Quran débi kan òun lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ má sì kọ̀ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àjọ dási náà kò sá yé òun. ìgbà tó yá wọn àwọn kankan wá bẹ̀rẹ̀ sí torí pé òun rí pé eléyìí àti eléyìí wọ́n rẹ́ ọ̀gá tó wà ní ọ́fíìsì yìí tó wà kankan. at the end of the day ó sàpàdà rántí pé torí wọ́n fún un níwèé kan torí wọn ló wà ní à. òun sá tètè ká wọ́n sàwọ́ pé mr alágbájá ò tí kàwé yìí lóun yà ṣe irú òun rán gan wọn kà ilé nǹkan ọ̀hún yẹn kó kà ó kó make sure ó láǹfààní tó bá ti wà lọ́fíìsì láàrin kìíní kó kà pé kó digest ẹ̀ wọ́n sàn ní oríṣiríṣi tá a fi ń ṣe gbàtẹ́ni yẹn padà mọ̀ wọlé láì alhamd ó ra ìrò pó pé oṣù mẹ́fà nígbà tó gbé ó sì gbìyànjú ó padà kó òǹbí sẹ́yìn wọlé láì alhamd ó ti lọ bí ó ti lọ àyè míì ìtafẹ́ lò òun ni wípé àwọn ẹni yìí wọ́n wà káàkiri wọ́n dẹ̀ ń sáré then wọ́n tún wá ń rí àwọn ọ̀rọ̀ wọn ò lágbára o àmọ́ kí èèyàn ṣọ́ra tó àwọn náà wọ́n kọ́ mọ́sálásí wọn wọ́n lọ sípítà wọn wọ́n nílé ìwé wọn wọ́n sì wọ́n sì máa ń fi nǹkan yẹn pamọ́ wọ́n fi nǹkan yẹn pamọ́ kódà lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè máa wọ́n lè máa ní ẹ àwọn àwọn ọ̀rọ̀ tí wọ́n ń wọ́n sọ pé ànábì ẹ̀sán ànábì o wọ́n sọ pé ànábì ẹ̀sán ànábì sàṣàlà àmọ́ wọ́n ní ọ̀rọ̀ bí tàti ní ìṣù ni pé walakin rasulallahi wa khataman nabiyyin kẹ́ sọ ànábì ni seal of the prophet wọn ò gbàgbọ́ o wọ́n láwọn ṣubuhati wọ́n láwọn ìrújú tí wọ́n máa ń tró lábẹ́ irú àwọn àyà yìí bẹ́ẹ̀ náà ni àwọn bíi àyà mẹ́jọ kan rò pé àṣàlàyé àwọn àyà yìí nínú Ramadan last year àbí ta sọ̀rọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú nùzúlù Ìsá alayhi salam àwọn àyà mẹ́jẹ̀jọ yìí ni àwọn pípù yìí ni wọ́n lọ twist ni wọ́n lọ twist adáhùn wọn dẹ̀ lé pàápàá jùlọ àwọn tó bá fẹ́ràn àǹkà bí ìwé bí ìwé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó lágbára gan ọláì ó ní agbára yáàni haditha tó mú kìyà ọ̀pànilẹ́kún ẹrú sìn ọlọ́run ọba kan ó ti bá gbèsè ayédèdè kan ọmọ nígbà tí yẹn bá ti kó ní sixty years tó ti do seventy years tí sì ń bá gbèsè ayé rẹ bọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì lọ kó wọn ọláì ó ṣe di ahmadino ọwá sí tí ẹ̀gán wa lé kò sí tí ò lé kò sí ó lérí pé gbogbo rest of life wọn mọ àti gbogbo nǹkan máa ń wí wo àwọn kẹrin tafsiri kẹrin tafsiri àti ó sì kàdábà alhaq ó sì pè ní rọ tọ́ àwọn èèyàn wọn yẹ wọn gbọ́n wọn bẹ olúwa kọ́lọ̀ wọn bọ́ darí ẹ̀ wálé àmọ́ ìlàhìlẹ̀ amúrú mi kọ́bùlù wọn mi bàjẹ́ tí ẹ̀ ń sàfihàn káwọn pípù yìí wọ́n operate in fact wọ́n ní Quran wọn distain ẹ̀ lẹ́ bá rí lásán sẹ́ńtì bá máa ń gbàtà jẹ pẹ̀lú especially. bá lọ sí wọn bá bọ̀ ẹ rí i pé lórí àwọn àyà títà sọ yìí náà ni gbogbo àwọn àyà kọ̀ọ̀kan kan bẹ́ẹ̀ ní alukur'an nítorí pé wọn bá gbà láàyè wa so bóyá ìfọ́síwẹ́ lórí ọ̀rọ̀ wọn ní zargulami ahmed bolo sì lè gbèsè ayé ẹ bolo kú sí kíni gbẹ̀yìn ẹ kalanga ló kú sí o tọ́ilẹ̀ ó sì mẹ́tọ́ fasábà kú ẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ fìtínà yìí ní gbogbo kọ́ra Hindiya ní Pakistan kankan àwọn afẹ́sìn òdodo tó wà lórí súnà òun àti ọ̀kánù wọn ló lérí ìtọ́ ọ̀rọ̀ rẹ bá a ṣe ń wí ló ń wí òun ṣà ń wọ́ wọ ànábì ọlọ́run ó padà ṣe mùbáhálà sọ pé ó ní nǹkan pé mùbáhálà ọ̀rọ̀ dọ̀rọ̀ ìpè tó bá dé stéèjì kan kìí sábà ṣẹlẹ̀ kò sí lẹ́tọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ nù ṣẹ̀ríà àfi tó bá dé stéèjì kan láti ṣe á ọ̀rọ̀ yìí dójú ẹ̀ afáàyè ọba ọba ọba ọba ni tó bá ṣe pé wọ́n lọ wà lórí òótọ́ ọlọ́run tó bá yẹ kí lágbájá yìí ló lórí òótọ́ sẹ́ẹ̀kù lórílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan yanjú ọ̀rọ̀ kálukú ó bá ṣe kó àwọn táwọn dúró lórí ẹ̀sìn náà ni àwọn kó má sẹ́kù mọ́ ọ̀sẹ̀ kan àwọn èpè pajúdé ọ̀wọ̀ tẹ́lẹ̀ inú ìgbẹ́ ló kú sí so fàkótìmá bẹ so bẹ́ẹ̀ sì ni nínú àwọn kábẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù níwájú ọlọ́run tó tóbi jù níwájú ọlọ́run òun náà ní kéèyàn claim ipò òun níwáyé ẹgbẹ́ ọlọ́run bá ti sọ́nà Al-Qur'an wọ́n lámú yóò há ilé yìí ṣe so irú wọn yìí kìbáru mújìrìmì ọ̀daràn yányá ni wọ́n òun làwọn ti sọ pé anabi àwọn nù ala kulli hal irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba kọ́ sànú ẹ̀ májálá ìmàkan torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmà àmàtul mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí nǹkan ò yé ó lè fọ́ọ̀lù sádùúgbò wọn ó lè fọ́ọ̀lù sí àwọn ilé sọ́dọ̀ wọn àìsí kìíní kan ó lè fọ́ọ̀lù sí ẹ̀yà aládùúgbò kódà wọn máa tún ìbá ìlú kan bẹ lọ́nà tòsí bí wọ́n ṣe kìíní kan láìpẹ́ yìí wọ́n ní àyè nílùú yẹn wọ́n sọ báwọn tẹ establish ọdún táwọn wà nǹkankan tí wọ́n rà wọ́n lù yẹn majority wọn tẹ́lẹ̀ Christian ló pọ̀ jù mùsùlùmí kọ́kọ́ ni wọ́n nípìnlẹ̀ bọ̀tọ́tọ́ di christianity wẹ́sà àmúlò balabala wọ́n sì lọ tẹ̀dó sílùú yẹn nù wọ́n á bẹ̀rẹ̀ operation in fact wọ́n ṣe kínní kan mo rí kínní wọn kan tí wọ́n ní láàrin ọdún mẹ́ta numbers of àwọn tí ó di amadi kan ní mùsùlùmí làwọn ti tẹ́lẹ̀ àwọn náà wọ́n lọ jákòó jákòó ọ̀tẹ̀ ìyá wọn kankan bàtà wọn di amadi ah ẹ ẹ khasiru dunya wal akhirah nígbà tí wọ́n máa tán tọrùn bọ̀ tó gbogbo àwọn ẹni báyìí náà máa ń target ẹjẹ àwọn àwamul mùsùlùmí ó ti jẹ́ pé nínú ibi tí yẹn gbọ́dọ̀ fi ojú kéré ẹ̀ tí yẹn bá rí ẹni anything amadi amadi amadiya èèyàn fi wọn lẹ kanáà kọtìlì jàrúbà ẹ má jìkẹ́ nìkan súnmọ́ wọn o lọ́mọdé yẹn bá wọn tó torí pé wọ́n bá ayé jẹ́ wọ́n bá kìyàmà jẹ́ pẹ̀lú àfisọ́kàn yìí kí sọ̀rọ̀ eré o so ẹ bá ṣe sọ irú ẹni tó jẹ́ àmì yìí tó ní wọ́n mọ àwọn yẹn ń gba kínní kan friday tí wọ́n ń sàláwà àkùbárù ọ̀rọ̀ aláwà pẹ̀lú wọ́n ní sàláwà àkùbárù ní yàláwà àkùbárù rẹ̀ dọ́dọ̀ ọlọ́run àwọn eléyìí kí ni túmọ̀ rẹ̀ àwọn kẹ̀kẹ́ ń bẹ nínú islam fundamental ni tó bá fi lọ níṣòro lórí ẹ̀ kò sí islam mọ́ irú ẹ̀ ní alìmánu bí rọ́súl salawatullahi wa salamu alayhi kí ni agbá nàbì sàtàlà ń bọ̀ èèyàn ti lè gba nàbì gbọ́ kó ní mo gbàgbọ́ àmọ́ kò wọ́n á gbà pé kíkà nàbì gbẹ̀yìn kò gbàgbọ́ náà nù torí pé ti ń jẹ́ shahadatu anna muhammadu rasulullah ó ní àwọn ìpìlẹ̀ tó kó sínú yóò gbà pé òun lànàbì gbẹ̀yìn yóò gbà pé òun lè sẹ̀sìn àkọ́jẹ́ sóru rẹ̀ yóò gbà wípé òjíṣẹ́ ńlá muhammad òun lẹ́ni tí bí lóore jù nínú ẹ̀dá tó sì gbà yí pé òun ni khatamu al-anbiya wa imamu al-mursalin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó kó sínú èyí sì lè ṣèjọsìn fólúwa kó jẹ́ túrú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọlé ẹni mọ̀ ilmu inda Allah torí àsìkò tó bèrè kó àbí نعم طب نكتفي بهذا القدر والعلم عند الله صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك جزاكم الله